a ti ń kégbe kégbe kégbe kíjọba àpapọ̀ kó pe ìpàdé àwọn àgbààgbà láti orí ogun mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí kan jókòó jẹ́ni ni fúlàní ti ń dẹran ẹ̀ ni àbáwọn wo lalábòsí tó ń wọ̀lú ẹ jẹ́ a ṣọ́ra o torí eré pa eré gele kì í bímọ tó rọ o iṣẹ́ ológun lèmi kọ́ o kì í bímọ rẹ o àwọn tó ń pariwo ń ṣe ó ti tó gẹ́ ẹ jẹ́ ká lọ sí Odùduwà republic kékeré kan republic o republic republic ìjẹnu ti ẹ̀yìn kò láàrin gbogbo ilẹ̀ Yorùbá ìjẹnu kò torí nǹkan tí mò ń sọ fún wọn tí mi sọ fún àwọn tó ń pariwo àní mú Odùduwà republic èmi kẹ́ ká jókòó sádùúgbò wa bí ká wò nǹkan tó ń sọ fún yín ni pé ká lọ padà bí western region látijọ́ pé kí Yorùbá kan lọ kí Yorùbá lọ. <laughs> ah. ọmọ Èkó lèmi ní gbogbo ilẹ̀ Yorùbá lèmi kò sí state náà tó ń gbàyàn tó ń kóyàn mọ́ra tó Èkó torí pé láti ìgbà táláyé ti dáyé káràkátà ilẹ̀ òwò ní Èkó ìbílẹ̀ wa nìyẹn a máa ń sọ pé bí ojú ò bá ti ẹ̀yìn gbẹ̀tì ojú ò ní tèkó torí ẹ̀yìn gbẹ̀tì yẹn ní ilé káràkátà trading port tó bá ti yà kúrò lẹ́kọ̀ọ́ kó sọ state míì nílẹ̀ Odùduwà republic yẹn tó tún kó èèyàn mọ́ra bí Èkó pé tí bá kúrò ń bí sì ti ń dé ogun tó tiẹ̀ súnmọ́ wa ń bí kí n lọ bá kí ni mo fẹ́ digbá mo fẹ́ dọgbọ̀n mo fẹ́ dá kinní kan sílẹ̀ ń bí kíni wọ́n ní ṣé ìjẹ̀bú ni ẹ́ àbí rẹ́mọ ṣé ẹ̀gbá ni ẹ́ àbí yẹwa tó o bá ń ṣe tán bá kọ̀ fẹ́ràn ẹ̀ á fi mú dẹ́ ẹ lóhùn kò ní dínkù èkó nìkan ló ń ṣe o tètè mọ̀ pé ńgbà tí bàbá Awólọ́wọ̀ tiẹ̀ wà a máa ń sọ kinní kan lẹ́kọ̀ọ́ ńgbà yẹn pé gèdègbè lẹ́kọ̀ọ́ wà ńgbà tẹ bá ní kí gbogbo rìpọ́blìkì Odùduwà ṣé gọ́ọ̀mẹ̀ntì kan náà máa ní àbí gbogbo àwọn Ògùn state Rivers state mm, Ọ̀yọ́ state tí o bá lọ bá àwọn olóògùn lẹ́nìí kò ní o tún yá Ìbàdàn yá o wàá rí iná tó máa là. àwọn ará Ọ̀yọ́ náà ní kílẹ̀ ń bọ̀ ń bí fún ẹjọ́kọ̀ lẹ́yìn àbí kó lọ sékìtì kó sọ pé Àkúrẹ́ tún yá o wọ́n ní Àkúrẹ́ kọ́ Àkúrẹ́ ni <coughs> àbí ẹ má jà tọ̀ra wa sórí bọ́ ṣe dá tọ́ ṣe pín Lagos Ògùn Ọ̀yọ́ ọ̀ṣun èkìtì ondo kólúkàlù lọ́dọ̀ mú yẹ ẹ̀ mú ọ̀rọ̀ republic yẹn kọ́ là ń sọ sí torí ẹnu òní kò àti pé ẹnu òní kò yẹn bẹ́ẹ̀ ń sọ bí ẹni pé gbogbo wa ni wọ́n máa kó la kóra wa jọ lábẹ́ ta ni ta ló fẹ́ ṣolórí náà. bàbá ń wò bàbá Akíntóyè ń wò ó ó ń wò bí ìgbà táwọn dìde Nàìjíríà gbà yẹn ó kéré sí sìyìn <laughs> ojú ti là ju gbogbo yẹn lọ ńgbà tí bàbá wó lọ́wọ́ wa ń bẹ làwọn ń rò kí ló fọ náà ẹnu òkò ẹnu òkò nìyí. àbẹ ti gbàgbé ìjà tí wọ́n bẹ̀rẹ̀ sí jà tán kó bá bàbá tán ti bàbá mọ́lé tán bẹ̀rẹ̀ sí lọ tán bọ̀ tán olúkàlùkù tá a bá ṣe múra wá ń sìn ẹ Lagos State ká dọ̀ mú ìyá wa mú ká túnra wa tò nǹkan tó bá dẹ̀ di pé àwa lè ní àǹfààní ẹ̀ ju state kejì lọ táwọn náà ní àǹfààní nǹkan ju tiwa lọ àjíjọ sopọ̀ lórí ìyẹn ká má tún lọ fìrù fọnà ká tún dá wàhálà tá àti ẹ̀ wá nílé kó kí bàbá lọ kán lọ wò ó Czechoslovakia ìlú kan ni tẹ́lẹ̀ rí o wọ́n tú kábíyèjì gani o ah, lẹ́nìí Czechs wà lọ́tọ̀ Slovak wà lọ́tọ̀ sẹ́rí Yugoslavia ńgbà tí General Tito tó jẹ́ olórí wọn ẹ ní mọ̀ pé ìlú ìlú pọ̀ ń bẹ̀ ńgbà tó yá ó túká wàá gbọ́ Serbia Croatia Herzegovina Montenegro oríṣiríṣiríṣi olúkàkú dẹ̀ ti dá dúró sáàrin ara wọn tó ń bára wọn ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ṣé wàá rí àwọn aráàlú òyìnbó United Kingdom the union united kingdom àwọn fúnra wọn wọ́n ti wà three hundred years ago làwọn àtàwọn Scotland pẹ̀lú àwọn Brit àwọn English pẹ̀lú àwọn Welsh pẹ̀lú àwọn Irish nínú àwọn sọ̀rọ̀ àwọn united kingdom lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ariwo ti ń lọ o pé kó Lukaku lọ́mọ kó kọjú sáàyè o. ọ̀rọ̀ pé ẹ tabala ṣe kí àwọn bàbá pòfẹ́sọ̀ tó ń pariwo kíní yẹn kí ni nǹkan tó ń rí tó rọ̀ nínú structure à ń sọ pé agbára tó wà lókè lọ yẹn kàn kàn kàn kàn kàn kàn kàn dàdúró ó ti tóbi jù kàn fún àwọn oríṣiríṣi state ní agbára àákọ̀ máa dẹ̀ dáwó láti máa mi láti máa rí i pé a fún wọn láǹfààní lọ́hùn torí nǹkan tó máa kó ọ̀ràn ológun dé nǹkan tó máa kó pé ìlú wa máa lọ bá wọn sọ̀rọ̀ ń bí gbogbo àṣeṣe àti ẹnu ò tiẹ̀ tí kò èmi rẹ́dì láti bá wọn sọ ibikíbi tó bá fẹ́ pè wá lọ ká lọ ká sọ. torí ńgbà tá a wà ní conference tá a ṣe ó wáyé o nígbà tá a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé báwo ni kán ṣe ṣe o ṣé kán lọ dá regional government sílẹ̀ ni ò bá ṣe rí nígbà First Republic àbí kí orúkálukú state dúró. níbẹ̀ nígbà tá a jókòó sí gbogbogbò àwọn tán wá látọ̀yọ́ wọn ní kílẹ̀ ń bọ̀ wá ṣe lọ́yọ̀ọ́ ẹ jókòó lẹ́yìn o. àwọn tó wà lẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn afẹ́kọ́ ṣe kápítàlì <laughs> wàhálà tẹ máa dá ṣẹ́rí bá ṣe wà ń sìn torí ẹ̀kọ́ lè déédéé fẹnu lẹ́ẹ̀fẹ́ gbà bàì túláàsì àásọ́nà ni olúkàlùkù stéètì ẹ̀ kó tọ́jú bọ́ stéètì ẹ̀ a lè déédéé dá dúró èèyàn ń dágbé ilé ayé bó ṣe yẹ kán ṣe ilé ayé nìyẹn o ọ̀ràn ká lọ kóra wa pọ̀ Odùduwà republic ẹ àtọ̀nà Oòduà lèmi o the pathfinder of our progenitor is an honour mi ò sọ pé èmi ò ń sọmọ Oòduà o ṣùgbọ́n tó bá dójú ẹ̀ kólúkàkú dọ́mú èyí tá à ń sọ yìí olóyìnbó máa ń pè ní social economic development kí gbogbo ẹ ṣe bàràkàtà kálá tó ń lọ gbòògbàgbà wọn níbo lẹ́yìn tẹ níbo lẹ́yìn tẹ fẹ́ níbo lẹ́yìn tẹ fẹ́ bẹ̀rẹ̀ níbo là ń lọ ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tó ń fìràkù káàkiri tó ń lọ ń jà láti rí i pé a. Ah, àtòyà akọ sàdánkátà fún wọn o mo gbèdì fún wọn. ọmọ èkó kẹ kó bọ́ta tó bá bá parọ́ mọ́ kò sí nǹkan tó burú kó sọ pé ìlú báyìí ló ti wá kò sòótọ́ ọ̀rọ̀ ẹni tí ò ní òótọ́ ọ̀rọ̀ lẹ́nu tó ń parọ́ ibi tán ti bí òun ẹ̀ wá ní kó pé olú ẹ̀ ló lè ṣe olórí olórí ìta ni òpùrọ̀ àwọn tó dẹ̀ lọ ń du tẹ̀lé káàkiri wọn mọ̀ pé rọ́ ló ń pa èmi ti lọ sílùú ẹ̀ ní ràgbìjì tó ti wá bàbá ẹ̀ ìyá ẹ̀ ṣé ọmọ Èkó ń kọlà ká so tọrọ àní tá a bá sọ àákú bá a sọ àákú wáyé káàtì kúkú so tọrọ ibi báyìí ló ti wá kò ní nǹkan kan láti ṣe pẹ̀lẹ́kọ̀ọ́ ibi tí wàhálà ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn kó máa tanra ẹ kó máa tanra ẹ bí ẹ kí ni wọ́n ṣe máa ń sọ òwe yẹn pé bí bí bí ìyá tíṣà tó lọ sí mọ́ṣáláṣí ó ní òun ti délé ọmọ òun kíkí lè ń tọrọ ẹ̀ fún sọ ibi tó ti wá sọ ibi tó jáde gbà kọ́mọ̀ àní o pé kò ń ṣe bọ́ra náà kó sọ lé ẹ̀ ní èkó àdúgbò ẹ̀ lẹ́kọ̀ọ́ ó lóun Tinubu Tinubu kọ́ ló ń jẹ́ mi ò fi kó èèyàn rò pé èèyàn fi ẹni tó bá máa jáde láti sọ pé òun fẹ́ ṣe olórí yín ó láti jọmọlúàbí olóòótọ́ lẹ́nu àwọn tó náà wọ́n ń tẹ̀lé tó ń ṣe wọ̀bíà ní gbogbo wọn àwọn olókùrọ̀ inú inú tó ń gbé mi kí look tó bá sọ pé ok ìrágbìjì ló ti wá òun wá láti ìrágbìjì kí ló burú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà tó ti dúró sẹ́kọ̀ọ́ alẹ́ kò ń gbọ́lẹ̀ ń gbọ́lẹ̀ ó gbọ́ oríṣiríṣi èèyàn ṣùgbọ́n kó máa sọ pé ẹ ẹ Tinubu lè wọ Tinubu kọ ní kákàwá àmọ́ àwọn Tinubu kákàwá àwọn náà kọ̀wé ọ̀nà àwọn ò mọ̀ rí èmi kọ́ ni kọ̀wé àwọn Tinubu tó ń jẹ́ fámìlì Tinubu lẹ́kọ̀ọ́ wọ́n kọ̀wé páwọn ò mọ̀ rí torí àdúgbò tèmi sí kákàwá níṣẹ́jú mẹ́wàá wàá débẹ̀ kan tó bá gùn mọ́tò wàá ti débẹ̀ bí kí ìṣẹ́jú mẹ́wàá irú irú ọmọkọmọ wò rè irú rọkirọ wò rè mo dẹ̀ ń sọ àwọn náwọn kan ń lọ káàkiri ṣé wàá rí ọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ àjèjì á ṣe bàùbàù torí kò yé gbogbo nǹkan tí mò ń sọ mi ò parọ́ mọ́ mi kò ń ṣọ̀tá mi bá a bá lóòótọ́ ọ̀rọ̀ lu ìyá yìí ti pọ̀ jù àwọn alábòsí ajẹlójú ńlé àwọn àwọn kẹ́nìmánì wọ́n ti pọ̀ jù ẹ jẹ́ àsòótọ́ nígbà tí ò bá sòótọ́ ọ̀rọ̀ a lè dìde ńlẹ̀sẹ̀. ó débi nígbà tó kọ́kọ́ di tó máa di gọ́vnà àwọn kan náà ti wọbẹ̀ òun kọ́ ló yẹ kó débẹ̀ ọmọlúwàbí èkó Funsho Williams. ok O dẹ̀ ti dórí àlééfà ṣe ní nǹkan tó ń pè ní ọmọlúwàbí tí o bá lọ jáde lọ ṣe ọ̀ràn olóṣèlú tó o fi ti olódùmarè ṣáájú kò dẹ̀ hùwà ọmọlúwàbí wàá tẹ́ o èmi ti ń sọ bẹ́ẹ̀ rèé wà tẹ̀ torí àdúrà téèyàn máa ń gbà ni pé tí o bá ti ṣèwọ̀n tọ́lọ́run ẹ tán jọ́ àti sùn ẹ káwọn èèyàn ní kó ṣèwọ̀n tó lè ṣe torí kò sí ẹ̀dá tó lè ṣe tán wà á ṣe tiẹ̀ wà á lọ ẹlòmíà dé á ṣe tiẹ̀ á lọ ẹlòmíà pọ̀tẹ́ bá jẹ́ pé irọ́ lẹ fi palẹ̀ irọ́ èké àbòsí lẹ́fi lẹ́fi kán lé yín kò lè dúró kí ló ń ta gbogbo àwa ọmọ èkó pàtàkì tó ń kan wá lómigún ni pé mo di gómìnà gbogbo owó tó ń pa lẹ́kọ̀ọ́ wá gbé ó dábì iléeṣẹ́ kan lẹ̀ ó pè ní alpha ìyẹn ló wá ń gba owó èkó ìyẹn ló ń gba owó yẹn ní on behalf of Lagos lẹ́kọ̀ọ́ yìí a ní àwọn tó ń ṣiṣẹ́ ní Inland Revenue Service IRS àwọn ló yẹ kó máa gba owó orí wàá dá ẹgbẹ́ kan lẹ̀ kó káwọn pàrọ̀pàrọ̀ ẹ̀ oníkan fi ọbẹ̀ sí pé ẹni ta ló ní alpha beta yẹn tó ń gba owó owó orí owó ẹ̀tọ́ fún inland revenue service ó ń gbà kọ́mpìnì yẹn ta ló ní ẹ wá ń gba fifteen percent ẹ̀ lóṣooṣù sórí bí olódùmarè ṣe nífẹ̀ẹ́ Ìkòyí tó inland revenue generation wọn hmm, tá n pa lóṣooṣù níbí sixty billion minimum bó kéré pátápátá sixty billion sixty lọ́nà ẹgbẹ̀rún ẹ̀lọ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà kò ṣeé kàtọ́. ìwọ wá jókòó kó ń gba fifteen percent ẹ̀ nine billion nìyẹn ní oṣooṣù látijọ́ tó ti bẹ̀rẹ̀ olówó níbo ni fáktìrì tó ti ń ṣiṣẹ́ wà níbo ni ilé ọjà ẹ̀ wà tó bá mú owó yẹn nine billion yẹn àǹfààní tó máa fi ṣe fáwọn ọmọ ìlú kò ní tán lẹ̀ oore tó máa fi ṣe fáwọn aráàlú kò ní tán lẹ̀ wọ́n ló wá lówó látijọ́ tèmi ti dáyé níbí yìí o seventy six years ago mi ò gbọ́ rí pé ìjọ ìdìbò ṣe mọ owó tí àwọn báǹkì máa fi ń gbé owó káàkiri tó ń pè ní bullion van méjì ló ń wọnú ilé ẹ̀ ń dọ́tà ń dìbò ṣé ìrẹsì náà gbé lọ́bẹ̀ àbí gàrí àbí omi àbí bíà níjọ́ dìbò owó dání ọ̀nà kan nìyẹn o ọ̀nà kan nìyẹn o àwọn alábòsí ah olódùmarè máa kú iṣẹ́ o kó dẹ̀ kú sùúrù ó dúró ń wò wọ́n tán bá máa múyàn láti ilẹ̀ Yorùbá láti ìyẹn ló fẹ́ ṣe olórí ìlú yìí ojú ò ti gbogbo wọn mi ò sọ lábẹ́ ilé o mò ń sọ gbangba ni o èrò bodò nǹkan tí n bá sọ tí n bá parọ́ ẹ̀ kó gbé mi jáde gbogbo àwọn alábòsí jákujáku tó ń lọ kiri yẹn ọlọ́run á béèrè lọ́wọ́ wọn alálẹ̀ ìlú yìí á béèrè lọ́wọ́ wọn àwọn ọmọọmọ wọn á dẹ̀ béèrè títí dọ́mọọmọọmọ wọn gbogbo kí ló àwọn ò mọ nǹkan tó ń pè lọ́mọlúwàbí ni owó yẹn ọ̀nà kan nìyẹn o tó fi ń kówó jẹ́ ń lu yìí o olóhùn lówó òun lówó bọ́lẹ̀ kájà ló wà sí ó wọ̀ wá sékòó ńbo ni ilé ọjà ẹ̀ wà kí ló ń tà kí ló ń rà bá a ti máa ń sọ nísàlẹ̀ gangan ọlọ́ọ̀ẹ́rọ́jú olè ẹ̀ mú ọmọ yín ò gbàgbà fọ̀ òǹkàṣọ wálé ẹ̀rọ́jú olè ẹ̀ kí ni irú àbòsí wo rè àwọn wo náà ń sọ tó ń gbé kiri pé kó wá ṣe olórí ìlú yìí. Ah, ọlọ́run á bí wọn o ọlọ́run á bí wọn o ara àyètá yìí kọ́lẹ̀ náà láti ìbọ́nú ẹ̀yọ́ tí mo sọ fún yín pé èṣù olórí méje ló wọ̀lú o ọlọ́run ló pé tó bá jẹ́ kó gbà òun wọlé wá fẹ́ tó èṣù olórí ogun o kí ló dé. kó mú pépà tó fi lọ kàwé níbikíbi tó bá kà kó gbé ta kó jẹ́rìí kó gbé síta òun lọ sí yunifásitì kan òun lọ sí gbàgbì kan òun ti lọ bí kó gbé ta kí gbogbo àrí ebó lòun lọ sí government college nìbàdàn nígbà tó yẹn lòun kọ́ lòun fìlẹ̀ ẹ̀ àfikún yọmí ló sáìn yẹn òun kọ́ lòun sáìn yẹn ó dojú ẹ o ìlú yìí ká fi sàdúrà torí agbára kì í gbà àdúrà ló ń gbà bí àwọn èèyàn bí aládẹ̀ ṣe ń kọ wọ́n nílùú tó ó jẹ́ ká túbọ̀ kún fàdúrà pé àwọn ajẹni mọ́ni tọ̀hún tiẹ̀ rò ó tọ̀hún rò ó pé ẹlòmíín wà àfàwọn àfọmọ́ àfi ìyàwó òun àfi ẹmọ obìnrin ó tún máa fún ó tún máa gbá ojú wọn lẹ́kọ̀ọ́ títí ó tún gbọ́mọ ẹ̀ ó ní ìyá ọlọ́jà láti ràgbèjì ìyá ọlọ́jà lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ sí gbowó ọjà káàkiri ó tún gbọ́mọ ẹ̀dẹ́ gbogbo àwọn tó ń kó tó máa ń ṣe kíní iná káàkiri láàrin èkó tó ń fi ń ṣe advertisement ó léwu ni kó ṣe kí ló dé tẹ bá jáde ń bì tẹ bá wo tí tẹ bá wo láti ibi tí Kingsway Kingsway Road àti Glover tó ti local government secretariat Ọbalẹ́ndé àti Ìkòyí náà ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti lé wọn kúrò ń bẹ̀ ẹ lọ wọlé tó kọ́ bẹ̀ kí ló dé wọ́n gbé ẹ sídìí pẹpẹ ó jẹ́ gbogbo orí ìkùn tó wà pẹ́ ó tún fẹ́ jẹ pẹpẹ rún àwọn alábòsí kan dẹ̀ ń lọ kán wá gbé ẹ lọ sábùjá pé kó kú ẹ kúkú jẹ́ ká fóònù náà lẹ́kọ̀ọ́ sì ẹ lè tọ́ ìní àwọn àwọn nurses kò síbi tán ti ti ń kọ́ wọn mọ́ o ibi tán ń sùn ó ti gbà o táwọn ọmọ nọ́ọ̀sì ò bá dẹ̀ ní ibi ibi tán máa kọ́ ibi tán máa gbé láti lè máa lọ ṣiṣẹ́ lọ́sítù kí lẹ ṣe fẹ́ kọ́ wọn torí ètò máa ń ṣiṣẹ́ òru ètò máa ń ṣiṣẹ́ ọ̀sán ètò máa ń ṣiṣẹ́ láàárọ̀ kùtùkùtù kò lè máa tilé wọn wá ó ti gbà o gbogbo ọ̀sà wa ń sìn náà ti kún o gbogbo òkun wa náà ti lọ dá yẹ̀pẹ̀ bò bóyá dúró déré tán bá máa fi dé Brazil kí là ń wá kí ló dé ló ń ràn bíi kánsà káàkiri ló ràn bíi ìgbín ló ràn àwọn kan dẹ̀ tó ń sọ̀rọ̀ mí ní ibi iná bí àwa sí àwọn baba baba ti wá òjì wọn lè ilé mélòó ló fẹ́ gbé mọ́tò mélòó ló fẹ́ gùn ó mú mi rántí ọ̀gbẹ́ni kan láti Kuwait òun ló lówó jù gbogbo Kuwait yẹn gbogbo aeroplane ẹ̀ ó kún ní gold gbogbo mọ́tò ẹ̀ ó kún ní gold tó wá ra wọn oríṣiríṣi gold mìíràn mìíràn tó kó sílé. Si bẹ́ẹ̀dì tó ń sùn gold àwọn gold bars àwọn oríṣiríṣi gbogbo ẹ̀ ló ló ní lọ́rọ̀ ló ń ṣe fẹ̀ ló ń ṣe fò nígbà tó kú wọ́n wá mú wa lọ síbi tán ti sìnkú ẹ̀ sí tó bá sọ pé nítorí ọmọ rí kan náà síbẹ̀ ò ní jiyàn kò mú nǹkan kan lọ́wọ́ kí ni làlà kókó fẹ̀fẹ̀